èyí lè tó yẹn tó a mọ́jìlìsì náà àfàwà nígbà wọ́n ṣe ètò ọdún gbogbo ládá táwọn bàrí máa bá gbogbo kó ọ̀run mùsùlùmí àti mùsùlùmọ́ọ̀tì àwọn táwọn aláì kọ́nà kó sì àforíjì ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọ̀stáàs wa tó máa bá على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أهلي إيتي أما في بقى صرميني أولا ني أقالي طرق النجاح في الحياة أو جونا téèyàn fi lè ṣàṣeyọrí tí ó fi yege nínú ìgbésí ayé òun là á máa mẹ́nu bà. àkọ́kọ́ kí ni wọ́n ń pè ní nàìjíríà yíyege òun náà ni kọjá pípé àlá rẹ wá sí ìmúṣẹ tàbí ká sọ wípé àwọn ìbáṣepọ̀ yìí tó ti pọ̀ da bóyá òun náà ni rírin lẹ́ẹ̀. ìhun tó já sí ń gbèrò rẹ̀ bá ti wí àbí ìhun tó ń nífẹ̀ẹ́ sí kí nǹkan yẹn rí bẹ́ẹ̀ nínú ìtumọ̀ mi tó lè tú ìyege ó lè jẹ́ kéèyàn kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tó ti rí kọjá kéèyàn ti nínú ẹ̀ èyí tó já sí pé ọwá lóòrèkóòrè fún ọ̀yàn kókó náà ọ̀rọ̀ sáà nìyí pé ihun tí ń jẹ́ ìyege òun ni kọ́ mọ nìyẹn kọ́ já sí pé àsùnta rẹ̀ ń kọ́ ọ̀padà jẹ́ pàápàá bó ti fẹ́ kó rí orí bẹ́ẹ̀ ó sì débi ohun tí ń rò pé òun nídìí tòun ti bí àwọn ìpèníjà ti kojú bó ti kojú rẹ̀ tó nínú àwọn nǹkan tó jẹ́ ìṣòro àbáwọn nǹkan tí máa ń kọjú ni gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátápátá tí ẹ̀ ń gbọ́ mi ojú ọ̀nà wo lèyàn fi lè wá lè yege tí èèyàn ò fi ṣàṣeyọrí nínú ìgbésí ayé yìí a ìwọ̀nba díẹ̀ tí a bá mẹ́nu bà kọ́ lọ́nkọ́ lè ṣe wá láǹfààní ẹ̀rí tó fi ń tóbi jù nínú ọ̀nà téèyàn lè fi ṣàṣeyọrí nínú ìgbésí ayé òun náà ni al-imanu wal ìnígbàgbọ́ àti ìmáa ṣiṣẹ́ dáadáa nínígbàgbọ́ pẹ̀lú ìtumọ̀ ohun tí ń jẹ́ ìgbàgbọ́ ìnígbàgbọ́ sí ọba adẹ́dá àti gbogbo àwọn nǹkan tó kó sínú kí yẹn gbà pé ọba adẹ́dá ọba ti ń bẹ ni kí yẹn gbà pé ọba yìí aṣẹ̀dá ni olùníkápá ni olùpèsè fúnni ni òun ní ń darí alámọ̀rí òun ló ní àwọn orúkọ eléyìí tó da àti ìròyìn tó ga òun ló sì lẹ́tọ̀ọ́ síjọsìn kíyẹn tún nígbàgbọ́ yẹ́nyẹ́ nípa ọjọ́ gbẹ̀ndà kìyàmù ìpè ọjọ́ kan ti ń bẹ ní o kò sí pé yẹn jíire gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe bóyá dáa ni yọ gba dáadáa tó bá ti jẹ́ èyí tó burú yọ gba burú àtàwọn nǹkan ti ń bẹ ní abẹ́ ìgbàgbọ́ bákan náà kéèyàn tó wá máa ṣiṣẹ́ dáadáa pẹ̀lú gbàgbọ́ yẹn nítorí pé ìgbàgbọ́ kìí ṣe kéèyàn kàn ní lẹ́mi lásán bí kò ṣe pé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ báwọn olùmọ̀ọ́sí ṣàlàyé rẹ̀ fún wa wípé al-iman ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́ òun ni i'tiqadun bil-qalb òun ni àdìọ́kàn tí máa ń wá lẹ́mìí wa qawlun bil ó sì tún jọ́rọ̀ tá a máa ń sọ lórí ahọ́n wà amalun bil arkan àti ó tún jẹun tí a máa fi ń ṣiṣẹ́ ṣe sọ nípa bẹ́ẹ̀ ìṣiṣẹ́ dáadáa lẹ́yìn nígbàgbọ́ yìí òun ló jẹ́ ọ̀nà àkọ́kọ́ téèyàn lè fi yege nínú ìgbésí ayé yẹn. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsọ fún adúgbàtú nahal aya ninety seven ọlọ́run ní man amila salihan min zakarin aw unsa. ẹni yóò tọ́ba ṣe rere bọ́yọ̀ nìyẹn jọkùnrin ni ọ àbójóbìnrin ni ọ wàhùwà tó ń tọ̀ ń sì nígbàgbọ́ nìyẹn ó nígbàgbọ́ ó sì ṣe dáadáa ọlọ́run ní irúfẹ́ bẹ́ẹ̀ á fún ní ìsẹ̀mí tó dùn á fún un lò oríṣiríṣi ìtumọ̀ làwọn olùmọ̀tò sí wọ́n tún wọ́n tún sáré sí kí aláàlì wọ́n tún sí ìyọ ayọ̀ ọkàn àtàwọn oríṣiríṣi ìtumọ̀ pé gbogbo ẹ̀ pátá náà ló sì bá mu. ìyẹn láyé bíbà yóò lò gbèsè ayé tó dùn nítorí ímánì ti ń bẹ fún àtiṣe dáadáa iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa ìwà dáadáa láàrin ẹ̀dá sẹ́dá láàrin ọ̀gá sọ́mọṣẹ́ láàrin ìyàwó sọ́kọ láàrin ọmọ sóǹbí láàrin aládùúgbò sádùúgbò ẹ̀rí gbogbo ẹni yóò tọ́ bá ṣiṣẹ́ dáadáa ọjọ́kùnrin ní ojóbìnrin ni o tó ń tọ́ ọdún ẹ̀sìn nígbàgbọ́ májẹ̀mú nìyẹn fọlànà àyíyánnẹ̀wò hayátàǹtọ̀ yìíbà á fúnra ẹni bẹ́ẹ̀ ní tẹ̀mí tó dùn lò wọlànà jìzìyánnẹ̀hùn àjọrọ̀hùn bí àṣánàmọ̀ gánú yàmàlúùn bákan náà á sì san wọ́n lẹ́san ládàá wọn bí àṣánàmọ̀ gánú yàmàlúùn léyìí tó dáa ju ohun tí wọ́n ní sẹ́lọ̀ nítorí pé ẹni tí ọba jẹ́ onígbàgbọ́ òdodo nìkan ló lè ríro dáadáa yìí anabi sallallahu alayhi wa sallam wọn ni ajaban li amril mu'min ìmọ̀lọ́rọ̀ mùmíní o tó ti pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátá rere ni tí dáadáa bá kàn yóò dúpẹ́ fọlọ́run òun tó lóore fún ni tẹ́kẹ̀jì náà bá kàn yóò ṣe sùúrù lórí ẹ̀ òun tó lóore fún ni ọ̀wá sẹ́ni bírò ṣe sí ẹ̀ lè rí báyìí jọ nígbàgbọ́ òdodo lọ. ìmọ̀ muslim wọn gbé hadith yìí jáde nínú àwọn ojú ọ̀nà téèyàn lè fi yege nínú ìgbésí ayé yẹn àwọn ni al-ihsan ila al-khalqi bil-qawli wa anwa' al kéèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn lọ́rọ̀ má fẹnu bú yàn má ṣe pèlè yàn má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn bákan náà wà ní fẹ́yìn ìmọ̀ àti dáadáa sáwọn ẹ̀dá gbígbẹ́ yẹn fún yẹn jẹ kó fún yẹn wọ̀ kó fún ná kó fún lò ní dáadáa wà àlùwárí màrúf àti gbogbo oríṣiríṣi dáadáa ẹ̀rí gbogbo eléyìí ọwọ́ àánú okùnfà yìí tó jásí pé èèyàn ò fi rí ọ̀nà ọ̀la nínú ìgbésí ayé dáwà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́tún nísà ayé ọgọ́rùn-ún àti mẹ́rìnlá alọ́nilá khayra fi kathirin min najwahu òṣòro níbi pípọ̀ nínú ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ táwọn èèyàn máa ń sọ illa man amara bi sadaqa àfẹnudọ́ bá pàṣẹ dáadáa ó pàṣẹ sàárà lókun fẹ́yìn dọ́gbọ́n wí fún yẹn pé àní mo fẹ́ kó gba nìkan lọ́rẹ mo fẹ́ kó ṣètọrẹ àánú fún lágbájá kó wí jẹ́jẹ́ fún yẹn bẹ́ẹ̀ àwọn ma'ruf àbí yẹn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ fẹ́ nìkan pé kó ṣe dáadáa oríṣiríṣi dáadáa pọ̀ oríṣiríṣi dáadáa ọkọ̀ rẹpẹtẹ gbogbo dáadáa kí yẹn ṣe kí yẹn fààyàn láti rẹ̀ fi ṣe dáadáa báyìí aw islahin bayna an-nas àbí ìṣàtúnṣe láàrin àwọn èèyàn lèyẹn mú kẹ́lẹ́kẹ́lẹ́ òun ló lóore orí ń bẹnu ilé yẹn ọmọ yẹn fàlùdá ní kàbùtọ̀kọ́ àmọ̀dọ́ ti lẹ̀ ẹni yóò tọ́ bá ti gbogbo nǹkan tá a kà á lẹ̀ yẹn lẹ́ni tó fi ń wá ìyọnu ọlọ́wọ́n bá tẹ̀ ọ̀sọ́fà náà sí ihe ajọ́rọ̀ náà àbí ìmọ̀ á padà fúnrúfẹ́ níbẹ̀ ní ládá eléyìí tó tóbi ààrí inú àwọn ládá tó tóbi tẹ́ni yẹn máa gbà òun ni pé kò ní rí bànújẹ́ ara bí tí wù kọ́ mọ́ inú àwọn okùnfà eléyìí tó ṣe pé èèyàn fi yege nínú tẹ̀mí ayé tá ń lò yìí òun náà ni al-ishtighalu bi'amalin min al-a'mal aw ilmin min al-ulumi an kẹ́yìn bí sí àwọn kan sọ wípé ọwọ́ tó bá dilẹ̀ òun ni àṣetáni máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ kẹ́yìn bí sí pẹ̀lú sẹ́kàn ọ̀gá ti pé yẹn ń ṣe nǹkan kan mùsùlùmí yẹn máa jókòó lásán àbí kẹ́yìn bí sí bí ilmi mina al-ulumi an-nafi'a pẹ̀lú mọ̀kan nínú àwọn ìmọ̀ tó lè wúlò kí ẹ wò pé ṣé wàá kẹ́ jókòó lásán láì nítumọ̀ ni. ẹ lọ gbé rẹ wọ bí tí ó ti máa lọ kẹ́kọ̀ọ́ kan kájọ ìdílé yìí àtẹnudọjọ nígbàgbọ́ òdodo nígbàgbọ́ òdodo wọn a máa ṣe ṣùgbọ́n nígbàgbọ́ òdodo máa tún níyàtọ̀ díẹ̀ pẹ̀lú ìmánì rẹ̀ ṣiṣẹ́ nínú iṣẹ́ tó wúlò ìmọ̀ tó wúlò lọ òun tún máa ní ìyàtọ̀ pẹ̀lú ìmánì tí ń bẹ fún nígbàgbọ́ òdodo àti ìṣe nítorí àfi ilé ẹsẹ dáadáa nípa bó ti bí sí pẹ̀lú mọ̀ sí lọ ọkọ yẹn nínú àwọn ojú ọ̀nà eléyìí tọ́já sí pé èèyàn fi lè ṣàṣeyọrí séèyàn fi yege nínú ìgbésí ayé tá a wà yìí ọ̀hún náà ni kéèyàn kó gbogbo ọ̀rọ̀ rí èèyàn sí iṣẹ́ òní yìí ọ̀sẹ̀kọ̀ gbogbo àgbì eléyàn pé iṣẹ́ òní bò ní ń tẹ̀rí mójútó kéèyàn sì kó àgbì eléyàn kó níbi ọjọ́ iwájú àwọn pípọ̀ láti wá di ọ̀la ráì òní ìtọ́ wa bẹ́ẹ̀ yìí kọ́kọ́ mójútó kọ́kọ́ mójútó ní ìná ọ̀nà láti àjẹl àmàlà lẹ́yọ̀mí ilẹ̀ lọ́gọ́dí wọ́n lè lọ́gọ́dí ṣàánú àkàrà ètí òní má ti sọ ọ́ dọ̀la ọ̀ nítorí pé ọ̀la náà tún ní sèṣì ìtì ẹ̀ ti ń gbé bọ̀ tó yàtọ̀ sí tòní kọjá pé gbogbo àgbéyẹlé yẹn yóò gbé lórí bó ní ń ṣe yanjú sẹ́ẹ̀tò níyì kíyàn sì kó gbèrúngbà yẹn kó níbi àkókò tá a fẹ́ dojú kọ kíyàn sì má máa banújẹ́ lórí àwọn nǹkan tó ti rí kọjá lọ nígbà kíní báyìí máa bọ́ fún mi ńgbà báyìí ìbànújẹ́ yẹn ò fúlẹ sọ pé kí nǹkan rẹ nìyẹn kọ padà fún yẹn anabi sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ kan tó fi kọ́ àwa mùsùlùmí wọn ní ihris ala ma yanfa'uk sojú kòkòrò lórí ohun tí wọn bá ṣàǹfààní fún ẹ wasta'in billah kó o sì wábi lẹ́yìn ọlọ́run wọ́n látà àjẹ má ti kọ́lẹ̀ o ọ̀yìnbá asọ́ọ̀bàkà ṣe ń tí mo sì bá kan bá wà tẹ̀lẹ̀ sí ọ tọ́jú nǹkan tó nífẹ̀ẹ́ sí fọlá àtẹ̀fóòl má ti sọ jáde lẹ́nu wípé lọ́wọ́ ẹni fàáltù kádà kánà kádà wà kádà má sọ yìí bá báyìí pé mo sì rí báyìí o wọ́n láti àmọ́ kúl kọ́dàrọ̀ lọ́hùn ìwọ̀n tó kàn máa sọ jáde lẹ́nu náà ní pé tó ọlọ́run lọ ká dára o òun tọ́lọ́run bá sì fẹ́ òun ní orí bẹ́ẹ̀ ìbára náà mọ́ inú àwọn orígun ìmánì tá a ní tí í ṣe mẹ́rin àlẹ́ẹ̀lì ìmọ̀ ọlọ́run tó ti ṣáájú lórí ohun gbogbo ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíni ọ àlùmọ̀síà mọ̀fẹ́ ọlọ́run ọba sùhánà ẹlẹ́ẹ̀kẹta náà ní alìkìtàbà kíkọ àkọọ́lẹ̀ tó ti wáyé lórí gbogbo ohun gbogbo ẹlẹ́ẹ̀kẹrin náà ní kíni ọ àdìjáde àwọn ìkàlù mímú nǹkan yẹn wá sàmùsà sọ nípa bẹ́ẹ̀ máa sọ wípé ọlọ́run ọba lọ́kadà rà ẹ̀hún tó bá sì fẹ́ ní orí bẹ́ẹ̀ nítorí pé lọ́wọ́ àìsàn mo ṣe báyìí tó ń lọ wí yẹn tẹ́tàbù àmàlà ṣàìtọ́ọ̀nù òun ni ó máa sín iṣẹ́ àṣetánì òun ni ó gbé jáde Imam Muslim wọn gbé hadithi jáde náà sàkíyèfò wọn ọgbẹ́ yẹn olùgbọ́ mi nínú àwọn ojú ọ̀nà èyí tó ti pé yẹn fi lè yege nínú sẹ̀mí ayé eléyìí tá ń lò yìí òun náà ní al-iktharu min dhikrillah ìpọ̀ ní ìmáa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí ọba tó dáná sọ báyìí pé wọ́n tàkùmá innal qulubu bi dhikrillah alẹ́ àwọn kí wọ́n máa balẹ̀ pẹ̀lú rántí ọlọ́run ẹ̀dá ẹgbọ́ gbogbo ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo bi dhikrillahi tàkùmá innal qulub pẹ̀lú rẹ̀ bí ọlọ́run ọba lọ́kàn rí balẹ̀ eléyìí wà ní sọ́tò ráàd àyà twenty eight nínú àwọn ojú ọ̀nà gbogbo àwọn tá ń gbọ́ wa èyí tó ṣe wípé èèyàn ò fi ṣàṣeyọrí nínú ìgbésí ayé tá ń lò yìí òun náà ni àtàhàdùsù bí ní àmìlá ìzọ ìrọ́bí wẹ́lbà kéèyàn máa fi sọ̀rọ̀ ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tó hàn àdéhùn pamọ́ tó ṣe fún yàn. nítorí pé bẹ́ẹ̀ wá fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ téèyàn mọ rírì ìdára yẹn téèyàn dẹ́ fi ń sọ̀rọ̀ òun ni ó gbé ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn kúrò lẹ́nu yóò sì ṣe ẹrú ní ojú kòkòrò láti lè máa dúpẹ́ èyí tọ́jú àti òun ni kò tọ́ ga jù kódà bẹ́ẹ̀ wà nínú àìní àbọ̀wà nira àbọ̀wà nínú àwọn nǹkan míì ẹ̀rí ọ̀sọ̀ fún àmì ẹ̀fẹ̀ sọ̀lá tó sì jẹ́ tiwa náà ẹ̀fẹ̀ àmọ́ ìdára tí àṣẹdá rẹ bá ti fún ọ àwọn náà nìkan máa fi sọ̀rọ̀ nínú àwọn ojú ọ̀nà èyí tó ṣe yípa ilé tọ̀ téèyàn fi là téèyàn fi ṣàṣeyọrí nínú ìgbésí ayé yìí ọ̀hún náà ni kéèyàn máa tẹ̀lé ìlànà tá nẹ́bí sọlá àṣálà ń fi wá sí torí nù nǹkan tó ń kó báwọn yẹn láyé lóde lónìí bí lágbájá ti dà èmi náà sà dì tòsí bọ́láwọ̀ bá ní sì máa ń kádàrà bí kálukú ó ṣe rí anabi sallallahu alaihi wasallam lànà rẹ̀ tó mú wa tóbi kọ́ alẹ́ kọ́ ọ̀nà ọ̀ndòrò ìlà mọ́nìkúwa asfalu minkum ọ̀ndòrò ẹ máa wọ ẹni yòówù tó ṣe pé ó rìnlẹ̀ jù yín lọ máa wọ ẹni tí ó rìnlẹ̀ jù ọ lọ wala tanzuru ìlà mọ́nìkúwa fawqakum ẹ bẹ́ẹ̀ gbójú ẹni tó jù yín lọ. فإنه أجدر ألا تزدروا نعمة الله عليكم كما وذكر سنيك الحمد لله àwáṣà àti ẹ̀ńjẹ́ méjì lójúmọ́ tọ́wá ẹ̀sìn ń pa tó ń jẹ yìí náà ni ẹnìkan ń bẹ tó ti fẹ́ ẹ̀kan ní jẹ ẹnìkan ń bẹ tó ti fẹ́ ẹ̀kan tí ó jẹ gan pẹ̀lú nira ni kò sì jẹ nǹkan tó nífẹ̀ẹ́ sí ihun tó wu àwa làwa ń jẹ lẹ́ẹ̀mejì torí bẹ́ẹ̀ ẹni tó bá rilẹ̀ jù yín lọ ẹ máa wò ẹ má fi wo ẹni tó ti kọ́ ga jù yín lọ tó lékè yín fa innahu ajdaru alla tazdaru ni'mata Allahi alaykum. ìyẹn ló fi ń súnmọ́ jù ló fi ń lẹ́tọ̀ọ́ pé ẹ̀mí lè fojú rí náà ìdẹ̀ra ọlọ́run ọba yìí tó ti lè yín lórí. nígbà kò tẹ̀ dúkìá àlàáfíà tìfẹ́nìkan ni ọ̀gbádùn lọ́wọ́ àlọ́sítù gbogbo àwọn kẹta gbọ́dọ̀ máa wò ni. a rí pé á wà nínú ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé wa nínú àwọn ojú ọ̀nà eléyìí tó ti yípa rẹ̀ rìn torí pé tá a bá ti rìn ọ̀nà yìí insha Allah tabaraka wa ta'ala á lè ṣe àṣeyọrí nínú ìgbésí ayé wa á lè yege nínú sẹ̀mí ayé eléyìí tó ti yípe àlò lọ́wọ́ yìí nínú ẹ̀ òun náà ni kéèyàn máa gbìyànjú láti gbé kúrò gbogbo àwọn okùnfà tí ọba fa ìbànújẹ́ fún yẹn kéèyàn sì máa wọlé bó lòun ṣe máa rí ìdùnnú eléyìí ò lè wáyé o àti kéèyàn máa gbàgbé gbogbo nǹkan tó bá ti lọ nínú àwọn ẹ̀dùn ọkàn èyí tó ṣe wípé béèyàn banújẹ́ jù bẹ́ẹ̀ lọ ní nǹkan tí ń dùn yẹn yẹn kò lè padà di ohun tí dùn mọ́ yẹn kéèyàn dẹ̀jọ́ lọ yé wípé ìmá lo ìròrí èèyàn níbi ohun tó ti bàjẹ́ tó ti lọ tó jẹ́ tó ọkàn ní bábí làbàs ọ̀dà bíi kéèyàn máa ṣe àwàdà awẹ́wà ni ìyẹn gáà lè pé ní àgọ́ àti ìsínwín oníbẹ̀yẹn banújẹ́ di onídọ̀la nǹkan tó ti bọ́ yẹn nǹkan tó jẹ́ nù ọkàn yẹn kò lè padà di ohun tí lápẹẹrẹ nìsí ẹni tí ya rẹ kú àbẹ́ni tí bàbá rẹ kú àbẹ́ni tọ́mọ rẹ kú àbẹ́ni tíyàwó rẹ kú abẹnitọ́ rẹ rẹ kú abẹnitọ́ ga rẹ kú abẹnitẹ́ nìkan tó ṣe kọjá lásùmọ̀ rẹ kú tó dùn mọ́ gan bí wúlò fún ọwọ́ abẹ́rẹ́ sí ní ìbànújẹ́ ní títí ayérayé ǹjẹ́ ẹ ní ìnílé jí padà ilé padà ajágbéró fẹ́yàn ń sẹ́yìn àgọ́ ní ìsinmi dẹ̀ bákan náà nínú àwọn ọjọ́ náà eléyìí tó pé tá bá rìn èèyàn yege nínú ìgbésí ayé tá a wà yìí òun náà ní kéèyàn máa lorú àdúrà tá a nẹ́bi sọ̀lọ́ àṣálá fi ń ṣàdúrà yìí ike اللهم أصلح لي dini الذي هو ismatu عمري ìwọ ọlọ́run ṣàtúntì ẹ̀sìn mi fún mi èyí tó ti pọ́n náà ni ìsọ àlámọ̀rí mi wa aslih li dunyaya allati fiha ma'ashi ó ti sún ṣàtúnṣe ìgbésí ayé mi ayé mi ṣàtúnṣe rẹ̀ fún mi èlò ìgbé ń bẹ́ẹ̀ ti sẹ́mi ayé mi wà wa aslih li akhirati allati ilayha ma'ashi ọ̀dà tó ṣàkóso àlùkìyàmọ̀ mi fún mi tó lè pípẹ́ náà ní ibùsẹ́rìsì mi waj'al al-hayata ziyadatan li fi kulli khair ìgbésí ayé ìwà láyé ṣe é ní àlékún fún mi nínú gbogbo rere wal mawta rahatan li min kulli sharr kó o ti gbé ikú kalẹ̀ fún mi nísìnyí kúrò níbi gbogbo láburú Imam Muslim wọn gbé hadith yìí jáde nínú ọ̀nà ọ̀làmìyẹ kí ẹ tún máa sìn bẹ́ẹ̀ lọ́hùn lẹ́yìn gbìyànjú láti kà fún wa yẹn ìyẹn tó lè bẹ lọ́hùn bí ọlọ́run mọ ìwọ ọlọ́run rahmataka arju ìkẹ́ rẹ ni mò ń rẹ kan fọlá takilni ila nafsi tarfata ayn ọlọ́run má má dá mi dára mi láàrin kásẹ́jú kápadé wà aslih li sha'ni kulla gbogbo òṣèṣì mi yẹn yẹn ní ká ọ̀sà túnṣe fún mi ọ la ilaha illa ọ̀sẹ̀ni tọ́lẹ̀tọ̀ síjọ tún lọ yàfi wọ́n ọlọ́wọ́ ọba náà ìmáàmù Abi Daud àwọn náà gbé hadith yìí jáde nínú súnánù wọn kọ́lọ́nkọ́ bá ti fẹ́ àfa náà. bákan náà nínú àwọn ojú ọ̀nà eléyìí tó ti yí pé a lè rìn tí èèyàn fi ṣàṣeyọrí nínú ìgbésí ayé ọ̀hún náà ni ìgbáralé kéèyàn fi ọkàn ti ọlọ́run ọgbára ọlọ́run ọba sùhánà kéèyàn gbára lọ́lọ́run kéèyàn má fààyè lẹ̀ fún ròyìnròyìn àbí àwọn ìyàkọ́tò aburú sẹ́mi kéèyàn fara ti ọlọ́run kéèyàn sì máa rẹ̀ kan ọlọ́ọ̀lọ́run ọba sùhánà wa ta'ala àríkítà bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ó yege nínú ìṣẹ̀mí ayé téèyàn lò ọlọ́run wa subhanahu wa ta'ala ní sàtúntàlá ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ni wọ́n máa ń yẹ tawakkal ala Allah fahuwa hasbu ẹni yóò dọ́gba gbára ọlọ́run ọba ọlọ́run ọba sì máa tó bákan náà nínú ojú ọ̀nà tó ti pa lè sọ fẹ́ẹ́ tó dáa bá ti sọ nìyẹn á ṣàṣeyọrí á sì yege nínú sẹ̀mí ayé yìí dá lò eléyìí náà tún máa kílíà sí wa nínú ẹ̀kọ́ tá a nẹ́bi sọlọ́lá àṣálá ló fi kọ́ wa ìgbé láàyè fúrukú láàyè fúrukú mọ́mínú mọ́mínàtà mọ́míní kò gbọ́dọ̀ kórìíra onígbàgbọ́ òdodo ẹgbẹ́ rẹ̀ ìǹkẹ́rì àmínà olùkọ́n tọ́ba hẹ́ẹ̀tì wà kẹ́ lára rẹ̀ rọ́ọ̀sì àmínà olùkọ́n àkàrà yóò sì yọdún sí wàhámì ìtọ́jà lára rẹ̀ àrí pé tá a bá wo hadithi yìí gbogbo àyìn olùgbọ́ mi àǹfààní méjì tó tóbi lọ́wọ́ mbẹ́ àrí pé àǹfààní àkọ́kọ́ òun náà ní ìtọ́sọ́nà lórí bóòlù àti báyàwó wa lò bá a ti bá lásùmọ́ wa lò bá a ti bá ọ̀rẹ́ wa lò bá a ti bá ẹni dájọ́ ń ṣàfihàn lò àyíwò gbẹ tó bá yẹ kí ń bẹ láàrin rẹ sí ìbáṣepọ̀ kan bẹ láàrin yín tẹ́tẹ́ ní káràkù jẹ fún o dandan ni kárí àdínkù àti àti ètò tí ọmọ àwáyé nígbà tá nàbì sọlá sọláwá ti tọ́ agbọ́nà yìí pé tó bẹ́ẹ̀ ọba rí nǹkan tí ó wù yẹn lára rẹ̀ èèyàn tún rí míì tó ṣe dáadáa o a rí pé tá a bá ti múrò lànà yìí tá a mú mọ́ ọ̀nà tá nàbì sọlá ọ̀fàlẹ̀ ọ̀sẹ́lẹ̀m tó mú wá fún wa yìí láti sọ wípé kò sí ohun tá a lè fi wà lójú ọ̀nà ju kágbá tẹ́wọ̀ ọlọ́run ọba mú lọ kò sí ohun tá a lè fi wà lórí dáadáa ju ká gbá tí ọlọ́run ọba mú lọ ju ká gbá súnà nẹ́bí sọlá àṣẹlá ká gbá mú lọ. òun là nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé taraktum fiikum amrayn mo ti fi ọ̀rọ̀ méjì sáàrin yín o tó ṣe pé ma in tamassaktum bihima lan tadillu tẹ́ ẹ bá gbá méjèèjì mú ẹ̀ ní sínà àkọ́kọ́ náà ni kitaballahi wa sunnati tíra ọlọ́run là kọ́kọ́ lẹ́yìn náà ni sunna mi anabi sallallahu alayhi wa alihi wa sallam inú kẹsí yẹn fi lè yege náà ojú ọ̀nà dáàfin yege nù gbèsè ayé nìyẹn òun ni kọjá sí pé ẹni tó jó nígbàgbọ́ òdodo tí yẹn jọ ń ṣe bóyá yàwó ni àbálásùmọ́ kan ni dandan ni ká máa rí àbújẹkù lára rẹ o tí yẹn bá rí àbújẹkù lára rẹ èèyàn sì tún padà rí nǹkan tó wú yẹn lára rẹ àǹfààní kejì òun náà ni gbígbé ìbànújẹ́ kúò kínú yẹn mọ́ pẹ̀lú tó ń ṣe èdèyàn kéèyàn ṣe é kéèyàn wà nísìnyí lórí pẹ́tọ̀ àìdá yìí kàn ní mi ìfẹ́ padà fi dáadáa. bákan náà nínú àwọn ojú ọ̀nà eléyìí tó ti pé tá a bá rìn insha Allah ta'ala yege nínú ìgbésí ayé òun náà ní pé. tí nǹkan tí èèyàn fẹ́ bá ṣẹlẹ̀ sí èèyàn àbí èèyàn ń páyà wípé ṣé aburú kan ní wáyé sí ni èèyàn ń páyà níbi nǹkan tí ọ̀dà ìhun dá lè ṣe náà ni pé kíyàn wá lọ wo kíyàn lọ wo kọ́sàfíwé rẹ̀ láàárín àwọn ìdẹ̀ra èyí tó ti wáyé fún ọ̀yàn báyà dẹ̀ra tẹ̀sí ni o àbídẹ̀rẹ̀ àtayé ni ọ kéèyàn wá ṣàfiwé rẹ̀ láàrin kọ́kàn yẹn nù nǹkan téèyàn fẹ́ yẹn téèyàn bá ṣe àfiwé rẹ̀ yọ padà hàn sí yẹn wípé ìdẹ̀ra téèyàn wà nù rẹ̀ pọ̀ ju nǹkan tó dùn yẹn téèyàn rí yẹn lọ sọ nígbà yẹn òun ti ń dùn yẹn lọ́kàn yẹn yóò kó lẹ́mí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí fọba dẹ́dá náà sọ fún wa yìí pé àyìnjẹ́ tẹ ẹ bá sọ pé ẹfẹ máa ka ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe ẹ nílé sírò rẹ tí ẹ bá wò fún wọn ò rí jẹ irú àlàáfíà tó níyẹn náà nǹkan sọlọ́wọ́ lè ríra àìníyẹn tó ṣe pé kò gbádùn rárá tó ṣe pé yọ máa sọ wípé àníkòhùn tiẹ̀ lálàáfíà owó ló ti pọ̀ lẹ̀ sọ nípa bẹ́ẹ̀ nínú nǹkan téèyàn lè fi ọdún náà ọ̀nà téèyàn lè tọ̀ téèyàn fi yege nínú ìgbésí ayé òun ni kọjá sí pé yẹn máa ṣàfiwé kájà ní nǹkan tó yẹ ọ̀dà kẹyàn mùsíbà kan ṣẹlẹ̀ sí yẹn àbí ìpayà kan wáyé fún yẹn kí yẹn wá wo kí ni ìdẹ̀ra tó bá dẹ̀dà ti ṣe fún yẹn pẹ̀lú mùsíbà yẹn ìyẹn padà rí pé dẹ̀rọ ọlọ́run ọba nǹkan tó pọ̀ rẹpẹtẹ ni so nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yẹn kájíkọ́ lọ yé wa ọ̀nà eléyìí tó ṣe wípé a lè èyí tó jẹ́ foundation yẹn tó jẹ́ pinlẹ̀ tá a fi pinlẹ̀ rẹ̀ yẹn náà ló lórí gbogbo ẹ̀ tó kí gbogbo nǹkan tá à ń ṣàlàyé yìí kó sábẹ́ rẹ̀ ọ̀hún náà ni al-iman ìnígbàgbọ́ àti ṣiṣẹ́ tó dáa níbẹ̀ òun yẹn ti lè ṣàṣeyọrí nínú ìgbésí ayé yẹn àǹbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa láti lè tẹ̀lé àwọn ìlànà yìí tó sì jẹ́ ká yege nínú ìgbésí ayé wa. alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run àdẹ̀dùpẹ́ lọ́wọ́ àwọn stars wa tó ti bá a sọ̀rọ̀ fáǹfààní àwọn tó ń gbọ́ wa nílé ẹlòmíì lè ní ìbéèrè kan tàbí méjì láti béèrè ẹ bá wa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero thirty eighty eighty six five three. lẹ́ẹ̀kan sí. zero eight zero thirty eighty eighty six five three. orúkọ tèmi ni abdulrafeel saheed òdèrè ààrẹ àpèjìgbà yìí fún gbogbo ilẹ̀ òkèègbè wọ́n sọ̀rọ̀ àwọn àlékún ọ̀làmọ̀tò láì. wa barakatuh wa alaikum salam wa rahmatullahi